الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين àǹkí gbogbo ẹ̀yin olùgbọ́wọ́ àwọn ẹgbẹ́ àjọkú ojúmọ́ abáraka àjùmọ́ à àìkáàbọ̀ sórí ètò yín ètò àti àpè ní àlìfíkì òfìdíìnì lórí one zero one point one power fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello ló kọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà jazakumullahu khairan ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun malam yusuf nílẹ̀ ghana wọ́n ní tí a bá rí ọmọ ìyá nínú ẹ̀sìn iyè wípé ohun tóun ṣe kò dáa débi wípé ó ti wá ṣàkíyèsí pé òun ọ̀jáwọ́ ń bíbẹ̀ lẹ́yìn tó lóun ọ̀jáwọ́ ń bẹ̀ tán kò tí wàá rí owó yẹn san tán wọ́n ní ṣé a lè ràn lọ́wọ́ láti bá a san owó òun tá a bá sì ti bá a san tán tí ò ní padà síbẹ̀ mọ́ tákàn tó ń dá ní okòwò mi àbí tó ń gbìyànjú nǹkan mi ẹ̀jẹ̀ wọn kọ́ alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájúdájú àmọ́ pé nínú tọ́lọ́run bá ṣe léèwọ̀ òun náà ní rìbá ó sì ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó jọ́ràn lórí mùsùlùmí kórìkó ń jìnnà sí kéèyàn má ní lẹ́rù ẹrú ọlọ́run kan ti wá gba rìbá ṣùgbọ́n lẹ́yìn tó gbà tán ọlọ́run ní iye rẹ̀ kó sọjí kí ìmánì rẹ̀ kó jí pépé ó gbà pé òun ṣàṣìṣe òun ṣàìdá òun sì nípinnu ọkàn láti padà kúrò nídìí rìbá pé òun ní jẹrú ẹ̀ mọ́ bó tilẹ̀ jẹ́ pé rìbá àkọ́kọ́ tó ti kọ́kọ́ gbà yìí gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ kò tí ì rí san tá lè ti torí àbámọ̀ tó kó ìpinnu tó sì ní lórí pé òun ò ní ṣe má káwọ ọ̀ràn lọ́wọ́ pẹ̀lú nǹkan tí ó fi san gbèsè tó wà lọ́rùn rẹ̀ yìí lójú ọ̀nà wípé tá a bá ràn lọ́wọ́ tó bá ti san gbèsè léyìí kò tún ní dèdí rẹ̀ mọ́ lọ́jọ́ iwájú rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al tó bá jẹ́ ìtẹ̀lé tọ́lọ́run ìbẹ̀rù ọlọ́run ńlá máa ran ara wa lọ́wọ́ lórí rẹ̀ ṣùgbọ́n gbọ́n tó bá ti jẹ́sẹ̀ àti ìtàpá sí ìlànà tọ́lọ́run ẹlẹ́dàá wa a gbọ́dọ̀ ran ara wa lọ lórí ẹ̀ inú wa dùn púpọ̀ ipò ti kábàámà o sì nípinnu pé òtún ní tẹ̀síwájú má lórí owó èlé yìí ṣùgbọ́n a ní lè ràn ọ́ lọ́wọ́ láti sanwó èlé nítorí tá a bá ràn ọ́ lọ́wọ́ láti sanwó èlé àá kí ọ lẹ́yìn lórí ìbàjẹ́ nù ọlọ́run ràn ọ́ lọ́wọ́ ó tiraka san eléyìí wọ́n tún padà sídìí rẹ̀ mọ́ kò burú káwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tó bá san gbèsè yìí tán kí wọ́n ràn án lọ́wọ́ nísìn pẹ̀lú owó ilé tí ó fi wá máa ṣòwò bóyá wọ́n ya ni ní yíyá tí ò lélẹ̀ nú àbí wọ́n tiẹ̀ bọ́n nítorí kọ́ máa ya wọn pẹ̀lú rẹ̀ nínú ẹ̀sìn Islam kó tún lè bá a gbópọn sí i àmọ́ kí wọ́n fún ọ lówó tó fi sanwó èlé jẹ gbèsè rẹ̀ rárá o kẹ́nìkan máa ràn ọ́ lọ lórí eléyìí òun náà ló fi hàn lọ. naam jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí a lónù fún àwa tí à ń bẹ ní agbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè lọ́hùn plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ni a lè máa pè sí hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ọtí ń pè yìí. màá pẹ́ nínú ikọ̀ ńlá tó jùmọ̀. kí ni ìbéèrè yín. mo ní ásíwèsì ẹ̀rọ ẹ̀rọ tí àwọn ní ìṣáì. náà. hello. ẹ̀rọ tí àwọn ní ìṣáì wọ́n kú ṣayì lọ́wọ́ mm-hmm. wọ́n wá bá náà ṣàkà ètò ìka àkàrà rẹ̀ tán àbí èèyàn wà àkàrí èèyàn parí ìjà fẹ́dọ̀ láyé ayé ọ̀la mm-hmm. àkọ́kọ́ mo ní ìjọ ó jẹ́ kí èèyàn máa ṣe ọjọ́ ọ̀gbìn wọ́n á bí ìyàwó ìtọ́jọ́ ní ìrìn àjò ìtọ́jọ́ ọdún yẹn ní ìrìn bẹ́ẹ̀ bàbá imam ní sọ̀látù kan bí sọ̀látù làṣà àtẹ̀wé àbí sọ̀látù ni ní rákà ti parí àmọ́ pé tẹ̀síáhùdù tá a ṣe ní rákà ti parí ó máa ń gùn ju eléyìí tá a ṣe nínú tẹ̀síáhùdù alákọ̀ọ́kọ́ lọ wọ́n ní ìgbà tó ṣe pé rákà ọ̀kan yìí làwà bá àbá àti ẹ̀bá tó rákà kan ṣùgbọ́n ní rákà parí la ìmọ̀ táwọn náà ṣe tàṣáhùdù já ni àbí tá a bá ti ṣe dórí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu dábàdá kẹ́ntìwá bẹ́ẹ̀ ni tẹ́ bá ti ṣe dórí gbólóǹtàwí ẹ̀dá kẹ́ntì ẹ̀ ní tẹ̀síwájú pé ẹ̀ ń ṣe àsọ̀látù fanabi àbẹ́ ń ṣe àwọn àdúrà tí ó wà lẹ́yìn rẹ̀ hmm. eléyìí ń wáyé o àwọn nǹkan tí à ń béèrè ká máa ṣàkíyèsí hmm. Uh, ìbéèrè tẹ̀yin fẹ́ ṣe é ṣe ara yín nìkan lẹ́ ń ṣe fún ẹ̀ ń ṣe fún gbogbo àwọn ẹrú ọlọ́run tí wọ́n ń gbọ́ ni gẹ́gẹ́ bí ẹlòmíín náà ti ṣe jẹ́ pé béèrè tiẹ̀ náà tó ṣe kò ṣe fórí ara rẹ̀ nìkan ó ṣe fún gbogbo ẹni tí bá ń gbọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ṣé Islam faramọ́ ká máa ṣàjọ̀dún ọjọ́ òbí táǹsì ń dáhùn pé kọ̀tọ̀ kò yẹ kí lèèyàn tún Hello? Hello? Hello, salamu alaikum. Wa alaikum salamu rahmatullahi ó kọ́ yín bí ẹ ti ń pè yí o. Ahmed Lula ti UAE. Láti United Arab Emirates, kí ni ìbéèrè yín? Bẹ́ẹ̀ ni sà. Ìbéèrè yín? Ẹ kú ètò. Naam, kí ni ìbéèrè yín o? Ẹ gẹ́tù kan tí alóde gbà pé tí ibi báyìí hmm. àwọn tó ń jẹ́ India àwọn Pakistan tábàárà fẹ́ jọ kí jẹ̀mọ́ papọ̀ hmm. wọ́n máa ń gbé ẹsẹ̀ sá fún wa èyí jẹ́ kí ẹsẹ̀ ẹsẹ̀ wa yẹn kan ẹsẹ̀ hmm. then èjìká náà yìí dẹ̀ kan èjìká a yìí pé ǹjẹ́ èèyàn ní ládàá jẹ̀mọ́ báyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé kí ibo ni ọ hàn ní tí èèyàn bá ń ṣe àlọ́ àlá ibo ni ọ gbọ́dọ̀ hàn tí àlọ́ àlá òfin ní jẹ́ gbígbá torí tá a bá fẹ́ sàlọ́ àlá náà tí èèyàn bá ká bóyá jálà bí àyàn tí èèyàn bá ká sókè tí erí kún bí etí hàn báyìí wọ́n lè yàn ní àlọ́ àlá afẹ́kẹ́ bá béèrè lọ́wọ́ ustaasi báyẹn. ọ̀dà inshallah. alhamdulillah ọkọ ni pé táwọn máa ń ṣe sọ̀rẹ́ à òfin ọlọ́run bá ní pé ká má fi àlàfo sílẹ̀ láàrin àwa àti ọmọ ìyá wa tó dúró tì wá lọ́tún àbí lọ́sì ká má fi àlàfo sílẹ̀ fún àṣetán. Hmm. bẹ́ẹ̀ ni sàhábé Anas ibn Malik radiyallahu anhu ó nígbà tó máa ń ṣe ìkọ́mà ó tó di pàánà fi bẹ̀rẹ̀ sọ̀láàt pẹ̀lú takbiratul ihram tó bá sọ fún wa pé istawu ẹ dọ́gba ẹsẹ̀ àwọn máa kan tara ẹsẹ̀ àwọn máa kanra wọn bẹ́ẹ̀ náà lè jìká wọn àwọn yìí fi àlàfo kankan sílẹ̀ wọ́n ní tí ẹ̀yin bá fẹ́ ṣe sọ̀láàtì ní Imarat al-Arabiyya al-Muttahida so àwọn ọmọ India àti Pakistan tó jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ jù nínú àwọn tó lọ wáwó lọ ṣiṣẹ́ lọ́yẹn nígbà tí wọ́n bá dúró nu sọ̀láàtì wọ́n yìí fẹ́ wọn kan tẹlómìn wọ́n yìí sì fẹ́ kéjìká wọn kan tẹlómìn àkọ́kọ́ kìí ṣe pé torí kẹ́yìn bàjẹ́ dúdú ni wọn ò ṣe fẹ́ kí èjìká wọn kan ti yín àbí kẹ́sẹ̀ wọn kan ti yín torí pé àwọn náà èèyàn dúdú làwọn náà <laughs> òyìnbó ti ń pẹ nìkan dúdú ti ń pẹ nìkan funfun àwọn sọ pé ẹni tó ju rẹ̀ bá ti dàbí ojú mùsù onìkan lòyìnbó ẹsìrì kẹ́ńdì àti Pakistan bí ojú tiwantiwọn náà rí hmm. so kìí ṣe bọ́yá yàmẹ̀yà ni ló mú wọn máa gbẹ́sẹ̀ wọn sá àbí máa gbéjìká wọn sá fún yín nínú madhhab ti imaami abi hanifa rahimahullah èyí táwọn ń tẹ̀lé kò sí nínú májẹ̀mú tí máa jẹ́ kí sọ̀láàtì ó dáa pin ike kẹsẹ̀ wọ kanra wọn kéjìká wọ kanra wọn tó ń torí àwọn máa ń fàlàfo sílẹ̀ láàrin ara wọn ẹ rí i pé pakistani àti pakistani náà wọ́n fàlàfo lẹ̀ láàrin ara wọn hmm. india àti india wọ́n fàlàfo lẹ̀ láàrin ara wọn afghanistan àti afghanistan wọ́n fàlàfo sílẹ̀ láàrin ara wọn gbogbo àwọn tí tí máa ń tẹ̀lé mọ́tàbà àbí Hanifa bá ń ṣe máa ṣe nù. Hmm. a wá ní gba èyí táwọn ń ṣe tí ò ṣe dídùn láàyè àwọn máa fi tó dáa tó tó tó ṣe dọ́gba á máa fi kọ́ wọn ọyọ hmm. jẹ́sẹ̀ wọ papọ̀ bánàbí ṣe ní ká dúró nù àwọn náà ó sì dín agídí kù nítorí adúpẹ́ fọ́nà lọ́pọ̀lọpọ̀ àyè láyé wọ́n rí wọn mú débi pé wọ́n dín agídí kù tó níbẹ̀ yẹn náà tó bá

tó sì jẹ́ pípọ̀ sásọ lára o. Hmm. eléyìí jẹ́ bó ṣe. ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwòrò mi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi lò wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ lóní kètèkètè bákan náà lè lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì YouTube ẹ máa fi ọ̀làdùn níbi lò wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní kètèkètè zero nine zero five one six four five four three eight hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. o kò yín. Mà Yorùbá ló ń sọ̀rọ̀ láti Olúkókò. Kí ni ìbéèrè yín? Ẹ jẹ́ mo kí àwọn dùkú wa. Wọ́n ti dáhùn fún ìbéèrè ẹni tó gba rìbá owó èlé lẹ́ẹ̀kan. Mhm. Nǹkan tó ní wá fẹ́ béèrè ń sìn ni wípé nígbà tí ọ̀nà kan báyàn san owó èlé tó bá jẹ́ wípé ẹni yẹn owó tó gbà ó jẹ́ bíi five million èlé ló jẹ́ kó lọ wọ seven million àbí ten million ǹjẹ́ wọ́n lè pe ẹni tó jẹ lówó pé òkè afẹ́ bá san owó yìí five million kọ́dẹ̀ bá san five million yẹn láì sí èlé yẹn lórí ẹ̀. alhamdulilayi ìbéèrè tẹ pàtàkì nígbà tí èèyàn gba owó ya five million naira ilé wa sọ di seven million ara ń tọ́lọ̀ fi ní kẹ́ sọ́ra fèlè náà nù yọ wọ̀nyàn lọ́rùn débi pé èèyàn ò ní sí ma. Hmm. so àwa bá ẹni tó yá lówó aláàánú ìkà yóò yá yẹn ní five million tó gba seven million ó léwu púpọ̀ wà láì <laughs> wá wá lọ bá pétọ̀ bàbá tó jẹ́wọ́ yìí ìyá tó jẹ́wọ́ yìí èèlò hmm. wọn yá lọ́dọ̀ yìí hmm. ó ní five million ọ̀dà àwa ti ṣetán láti bá wọn san five million yìí ṣetán bá ti san five million sọ̀rọ̀ tán ah, ọlọ́run bá sì bá wa ṣe lọ́ba ní tẹ́ bá ti san five million ò mójú kúrò hmm. lórí ìyókù àdúpẹ́ fọlọ́ tó bá kẹ́ bá lè ṣe báwọn ń tọ́ da lẹ̀ sí i. Mm-hmm. àmọ́ tó bá kíta ẹ bá san five million ẹ san five million wọ́n tún ló kù two million ni ẹ má bàa san mm-hmm. torí two million náà tẹgbẹ́ bá rẹ gbé tẹgbẹ́ rẹ gbé yóò tún padà di five million. Mm-hmm. láhìláhìlélá. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ ibi ẹtí ń pè o. orúkọ mi ni Ibrahim Sade Haruna látọ̀dọ̀ Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ìbéèrè tí mo ní fún dọ́kítù ni pé ẹ dákun ká pèèyàn lọ sí kan wọ́n á kun ọmọ èèyàn lówó ìyẹn náà ti mọ̀ pé àbẹ́yàn ni ọmọ èèyàn wà pé bẹ́ẹ̀ kò tí ì sí owó yẹn so ṣé èèyàn bá kú yẹn pamọ́ ni àbí lára àwọn kẹsẹ̀ ìtọ́jú rẹ̀ náà ó ti gbà báyìí dàpọ̀ ojú wo ni Islam fi wò àwọn alẹ́kùn àti lẹ́gbàrọ̀ kájú. ìjọba bùn ọmọ wa lẹ́bùn ọmọ wa ló ní ẹ̀bùn yẹn a máa bá a sọ a máa bá a tọ́jú rẹ̀ tówó ń bá tó níta lè fi bá ara nǹkan kan ká dè mọ́lẹ̀ á hmm. fi ra nǹkan á dè mọ́lẹ̀ àníjẹ́ kó yàn sọnù àníjẹ́ kó yàn pòórá torí pé ọmọ lè lówó bẹ́ẹ̀ náà ni bàbá lè lówó lódodo abẹ́ ẹyin lọ́mọ wà abẹ́ ẹyin ló ti ń jẹ ẹyin lẹ́ ń náwó lé lórí kò tí ì jẹ́ ọmọ tó ṣe kó lè dáṣẹ́ kan sí á ń bọ̀sibọ́sí pé ó dá nǹkan kan kó jọ ṣùgbọ́n ìtàbùn náà nínú nǹkan àní rẹ̀ ni ẹ má bàa ná ẹ bá kó pamọ́ ni ọlọ́run bó sì sàn yín náà lẹ́sàn-án rẹ̀ hmm. ìgbà míì àwọn ọmọ wa tá a bí òun ẹ rí i pé nínú àṣà yorùbá bá bímọ wọn lè láwọn kó ma inú wọn kó ma wọn máa lówó kan tí wọn máa bùnra wọn hmm. owó tí wọn bùn yìí o tó bá ní ẹ̀yìn làwọn bùn ọmọ ìyàtọ̀ ìyá ọmọ làwọn bùn ọ yàtọ̀ sí kí wọn sọ pé owó ọmọ lélẹyìí sẹ́nìkan hmm. bá ti lè là tó lówó ọmọ lélẹ́yìí tọ́ ọlọ́mọdé jẹ owó ọmọ wa hmm. kó wá dọ̀ràn sí wa lọ́rùn so irú eléyìí ẹ̀ máa bá kó pamọ́ lóòótọ́ anabi sallallahu alaihi wasallam sọ pé ìwọ àtọmọ rẹ ìwọ àtọwọ rẹ nǹkan ànílẹ̀ jẹ́ fún bàbá rẹ ṣùgbọ́n tí bàbá ọba ní bùkátà sí kí ló fẹ́ mú ọ jẹ́wọ́ ọmọ rẹ ò hmm. ní láti jẹ́wọ́ ọmọ rẹ ẹ dáadáa ẹ̀sìn Islam ọlọ́mọ ló lówó rẹ̀ àmọ́ tẹ̀yìn bá ní bùkátà sí ẹ lè lò ẹ lè nà ẹ ní bùkátà sí ẹ má ẹ má ẹ má bá kó pamọ́ hmm. ń bá lọ dàgbà bá fún tọmọ wa gbọ́ bó ti ṣe jẹ́ àti bó ti ṣe di pé ẹ̀ ń bá kówó kan pamọ́ hmm. ó dájú pé ọmọ yẹn yóò túnbọ̀ nífẹ̀ẹ́ yín sí dáadáa tẹ́yìn sì ti ṣe fún un òun náà ṣe ìlọ́po rẹ̀ fáwọn ọmọ tiẹ̀ náà. Hmm. Ah. hello hello hello ó ti jẹ́ plus two three four eight zero eight three two nine three eight nine six hello? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Lẹ́kọ̀ọ́ yín. Mariam Abdulgani láti Èkó. Kí ni ìbéèrè yín? Mo fẹ́ bèèrè yìí pé ìjẹ́ ìrun lọ́pìlà wítìrì, hmm. ìjẹ́ ọ̀ranyàn ni àbí kì í ṣe ọ̀ranyàn. Bákan náà, ẹ̀rọ ti ṣe pé fọ́ọ̀sì àwa obìnrin tí wọ́n ní pé kí a ní àǹfààní láti lè ìjọba jẹ́ pé a ti ṣe àlùwàlá síwájú kí a tó wọ̀ ǹjẹ́ nígbà tí a bá wá fẹ́ fún àlùwàlá ṣe tí a sì nílò tá a sì fẹ́ wá ìtìlẹ̀ ǹjẹ́ mi ò mo mọ gbọ́ wípé wọ́n ní tí orúkọ bá ya ní ara ṣọ́ọ̀ṣì yẹn àdílé wa ìpẹ́ ṣé òótọ́ ni àbí kì í ṣe òótọ́ ojú ọ̀fẹ́ mọ̀ ni. alhamdulilayi salatul witr ẹni sọ̀rọ̀ àyàn ni àbí ìsọ̀rọ̀ àyàn wọ́n bi abdullahi bin umar radiyallahu anhu màdúrà irú béèrè yìí ó ní wétìrù ara islam sọláàtì wétìrù ara islam so bẹ́ẹ̀ náà làwọn náà ń dá àbáyé hmm. pé sọláàtì wétìrù ara islam kò sínú sọláàtì tọ́lọ̀ wọn bá sí lọ́rùn yẹn ṣùgbọ́n bẹ nínú as-sunanul mu'akkada àwọn súnà tó ṣe pé ọkàn pa ó lágbára tí ó yẹ kéèyàn fi ṣeré rárá kódà gan òfin ṣẹ̀rí àdá lórí pé ẹni tí kì í bá ti ṣe sọ̀láàtì wótìrì tí bá máa pátì yóò dìpọ̀ kì í kọ́nà ẹlẹ́dàá kó sànù wa. torí pẹ́lú mi nínú Islam wa yìí àwọn máa ń béèrè pé sọ̀ràn èèyàn ní nǹkan kan àbí ìsọ̀ràn èèyàn ní pété bá ti sọ̀ràn èèyàn wọ́n fẹ́ pátì ń ta wọn because àwọn lásìkò fún ah hmm. alásìkò fún ọ torí pé a fẹ́ wà lùjànà torí ẹ̀ sọ̀láàtì wótìrì ẹ má fi ṣeré hmm. tó má sì pèèyàn Hmm. ẹni bá ti ṣe solatul witr yóò yà pò kì kọ́lọ́n ẹlẹ́dàá kó sànù wa. wọ́n ní ìbọ̀sẹ̀ obìnrin tí wọ́n sọ pé àwọn lè máa fọwọ́ pa kéésì obìnrin lásán ó kárí obìnrin àtọkùnrin gbogbo ẹni tó bá ti wọ ìbọ̀sẹ̀ ní ìbọ̀sẹ̀ tó nípọn tí ò fi àwọ̀ àwọ̀ ẹsẹ̀ bó ti ṣe rí hàn tó sì jẹ́ ètò ṣe máa rìn nínú rẹ̀ irú ìbọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹ lè fọwọ́ pa àmọ́ pẹ̀lú májẹ̀mú kó pé ìgbà tẹ́ kọ́kọ́ sàlùwàlá lákọ̀ọ́kọ́ tẹ́ ẹ ṣe kárí ẹsẹ̀ àlùwàlá yẹn débi pé fọ ẹsẹ̀ yín méjèèjì dáadáa kárí kó tó di pé ẹ wọ ìbọ̀sẹ̀ ọ̀tún sẹ́sẹ̀ ọ̀tún ẹ wọ ìbọ̀sẹ̀ òsì sẹ́sẹ̀ òsì irú eléyìí ńgbà tẹ́ bá fẹ́ tún àlùwàlá yín ṣe ẹ kàn máa fọwọ́ pa ni hmm. ẹ fọwọ́ pa lókè kìí ṣe sàlẹ̀ gẹ́gẹ́ bí Ali ibn Abi Talib radiyallahu anhu ó ti ṣe sọ law kana ad-dinu bir-ra'yi لكان أسفل الخف أولى بالمسح من أعلى لكني رأيت رسول الله صلى الله عليه yamsahu zahir al-khuf tó bá jẹ́ pé èrò orí ọgbọ́n lásán láfi máa ṣẹ̀sìn ni ìtẹ́lẹ̀ ìbọ̀sẹ̀ ńlá bá máa fọwọ́ pa hmm. torí pé ibi tá à ń fi ń tẹ̀lẹ̀ ibẹ̀ ní ń kalẹ̀ ṣùgbọ́n mo rí pókè ìbọ̀sẹ̀ lànàbì sallallahu alaihi wasallam lọ fọwọ́ pa eléyìí túmọ̀ sí pé òkè rẹ̀ lẹ́ fọwọ́ pa hmm. ẹ wá ní ẹ gbọ́ pé wọ́n ní tó bá ya bẹ́ẹ̀ ni tó bá ya tí ò jẹ́ bọ́sẹ̀ mọ́ so àwọn olùmọ̀wá ṣe ìyàpọ̀ ẹnu bóò láti ṣe sọpọ̀ yà èyí tó dọ́gba jù ni pé tó bá ya lọ́nà tó ṣe pé kò ṣeé fi rìn kọjá mọ́ láì jẹ́ pọ̀ yanu láì jẹ́ pọ̀ kè lọ sọ́tọ̀ ìsàlẹ̀ náà lọ lọ́tọ̀ tó bá ti rí bẹ́ẹ̀ ẹ lè fọwọ́ pa. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè yìí. bàálà mi kò gbọ́n sọ̀rọ̀ láti. kí ni ìbéèrè yín àti àfẹsẹ̀tò àti ẹlẹ́rìn jẹ́ kí a rí wọn pẹ́. ìbéèrè méjì náà mo fẹ́ bí ìbéèrè alákọ̀ọ́kọ́ lọ báyìí pé ìmáàmù tí a ń ṣe sàláàtì lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n wá ṣẹlẹ̀ wípé gbóòrò ẹ̀yìn ẹ̀ níbi ìdajì ẹ̀ lẹ́yìn bí ó ń hàn nígbà tó bá rúkú tàbí tó bá forúkọ lẹ̀. tó wá débẹ̀ náà dọ̀tún pé ṣé ń sàláàtì bẹ́ẹ̀ tá a bá ṣe lẹ́yìn mọ́ ń bẹ́ẹ̀ ṣé ó lálàáfíà. ẹlẹ́ẹ̀kejì ni wípé mo gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ dọ̀tún wọ́n ṣàlàyé nípa àwọn olójú tó jú wọ́n ṣàlàyé pa pé ọmọ kan ní iléèwé kan pé ó fẹ́ gba ìdíje èmi jẹ́ ọmọ yẹn ṣáà ṣubú so wọ́n wá sọ pé ó yẹ kí wọ́n là àwọn tí wọ́n wà ń bẹ̀ yẹn pé kí wọ́n ní kí wọ́n ṣe wọ́n sínú omi kí wọ́n wá dà sí ọmọ yẹn lára gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ nu hadith yẹn mhm. ṣùgbọ́n wọ́n á mú hadith yẹn wá hadith yẹn gangan ni mo fẹ́ ní kí àwọn dọ̀tí wa kí wọ́n jọ kí wọ́n ṣàlàyé ibi tí a ti lè rí hadith yẹn jazakumullahu khayr. alhamdulilayi wọn ní màmú tá à ń ṣe sọ láti lẹ́yìn rẹ̀ ẹ̀wù tí wọ́n wọ̀ ó bó ń fọ̀ tí màmú bá ti rùkú awọ ẹ̀yìn wọn hàn so báwo ni ìdájọ́ sọ láti ta ṣe lẹ́yìn rú màmú báyìí a ní sọ̀láàtì gẹ́gẹ́ bí màmú náà ti ṣe ní sọ̀láàtì òfin ọlọ́run nípa hmm. gbọ́dọ̀ bo ìhòòhò wa nígbà tá à ń bá ń ṣe sọ̀láàtì ó tilẹ̀ jẹ́ pé ọlọ́run bá gbà fún ọkùnrin kó ṣe sọ̀láàtì pẹ̀lú ẹ̀wù ẹyọ̀kan lọ́rùn ìgbà táwọn sọ̀hábà bíi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé ǹjọ́ wa tọ́ bí ká ṣe sọ̀láàtì pẹ̀lú ẹ̀wù kan lọ́rùn ànábì sallallahu alayhi wa sallam ní irú béèrè kí béèrè wò lélẹ́yìí. la ilaha illallah èyí tó pọ̀ nínú yín ṣé aníjàsọ kọ̀ọ̀kan lọ ní láyé ń bì. Hmm. subhanallah so ṣùgbọ́n ànábì tí wọ́n kọ̀ fún wa an yusalli ar-rajulu fi ath-thawb al Hmm. ànábì ní síbẹ̀síbẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe sọ láti pẹ̀lú aṣọ kan lọ́rùn láì jẹ́ pé nǹkan kan nínú aṣọ yẹn déjìká yín hmm. yẹn ni pé nǹkan kan nù rẹ̀ ó déjìká kò bá déjìká méjèèjì kò bá sì déjìká kan láàrin méjèèjì àwọn ọkùnrin láàrin ìdodo wa sí orúnkún wa méjèèjì a gbọ́dọ̀ rí pa àbò dáadáa hmm. kó tó di pa ṣe sọ láti tí nǹkan kan bá ti wá hàn láàrin àyè méjèèjì yìí báyìí a jẹ́ pé sọ láti yẹn kò lálàáfíà ó yẹ ẹni tá fi síwájú kọ́mọ yìí pé ẹ fẹ́ síwájú wa kó ìjọsìn wa lọ bọ́lọ̀ ni hmm. ẹni tí ó sì síwájú wa bẹ́ẹ̀ ó yẹ kó jẹ́ pé wọ́n wà nípò àpọ́nlé ipò tó dára púpọ̀ hmm. tá a fi pé ah irú bàbá yìí ó ṣe é fi síwájú ó jẹ́ pọ̀ ó kó ẹ̀sìn wa tí ó kó lọ bọ́lọ̀ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa hmm. torí ẹ̀ irú ìmáàmù yẹn pàkíyèsí wọn sọ láti tẹ́tí wá sí lẹ́yìn wọn ẹ̀ tún ṣe. ọ̀rọ̀ nípa ojúkójú ẹ lọ wo ayọ̀ ọlọ́run ọba eléyìí tó sọ pé wa in yakadu alladhina kafaru la yuzliqunaka bi absarihim lamma sami'u adh-dhikr wa yaquluna innahu la majnun. àyà hmm. yẹn ẹ wo nǹkan tí àwọn olùmọ̀ nípa tafsir sọ nípa rẹ̀ gbogbo àdìsí tó sọ nípa ń tà sọ̀n ẹ bá pàdé ń hmm. pàápàá jùlọ ẹ wo tafsir al-imam ibn kathir Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh tí ó kọ́ níbi ẹtí ń pè. Kí ni ìbéèrè yín? Àmín. Àmín. Mm-hmm. Sorry, sorry. Báwo pé ah ẹ wò ẹ má bínú ẹ tún wá pè padà a gbọ́ yín ketekete dáadáa ẹ má bínú ẹ lọ́hùn. salaamaleykum. aleykum salaam ó kọ yín bí ẹ ti ń pè. alfred ń sọ̀rọ̀ látòkè àràdà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwa àti ẹnìkan àjọmọ̀ ṣe sọ̀láàtì ni wọ́n àmọ́ mu ọtí wá sí ibi sọ̀láàtì yẹn. Mhm. ẹ ọ mo wá ń fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ dókítà pé ṣé ó nẹ́tọ̀ láti lọ fi tákù lẹ́gbẹ̀ẹ́ ti ọba ti dé ibi àbí ká gbé jáde ní mọ́sálásí. ìbéèrè mi ìbéèrè mi kejì. Hello. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ìbéèrè mi kejì ni pé tí èèyàn bá tí sàdá ẹ̀ẹ́dẹ́yìn bá fẹ́ ṣe sàdá fún ọmọ pé báyà èèyàn fẹ́ yọ ṣe nìkan ìfọ̀ ọmọ ṣé ó mẹ́tọ̀ láti sọ pé kéèyàn lọ gba líìsì náà fámìlì tí wọ́n ti máa lọ gba líìsì yẹ pé káàdì ṣe sàdá fún ọmọ èèyàn àbí mẹ́tọ̀ ìbéèrè méjèèjì mo fẹ́ béèrè yìí. alhamdulilayi ìbéèrè yín alákọ̀ọ́kọ́ nípa ẹni tí òun náà wà ń tó pẹ̀lú wa nù jàmá hmm. ṣùgbọ́n tó ṣe pé a máa fura pé kì í wá mọ́ṣáláṣí àfi lẹ́yìn ìgbà tó bá mutí kí ni nǹkan tá a ṣe sírú ọ̀rọ̀ onítàn á lè kúrò ní mọ́ṣáláṣí nígbà tí ó wà nípò ẹni tí ń hún ríra tó ti mutí yẹn ni hmm. torí pé ọlọ́run ẹlẹ́dàá sọ pé yá ayyuhalladhina amanu la taqrabu as-salata wa antum sukara hatta ta'lamu ma taqulun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ò gbọ́dọ̀ súnmọ́ sọ̀láàt ẹ tí ẹ gbọ́dọ̀ súnmọ́ ibi tẹ́ ń ti ṣe sọ̀lá ní ìgbà tẹ́ ń hún ríra látàrí ìmọ̀kùmù ìjẹkújẹ tẹ́ jẹ títí tẹ́ fi di pé ẹ̀yin náà máa ń tẹ̀ ń sọ ọ́ jáde lẹ́nu hmm. ẹni tẹ́ ti kẹ́fìn pó tíyàn ẹ̀yin méjì nínú jàmáà ẹ rọra mú jáde kó nu mọ́ṣáláṣí pẹ̀lú ìkìlọ̀ pẹ̀lú ìkìlọ̀ Hmm. pé mọ́tò wá mọ́ṣáláṣí mọ́tò ọba mutí o nítorí kí lọ́ọ́ fẹ́ sọ pọ̀ ń bọ́ lọ́n sọ gan hmm. kí lọ́ọ́ fẹ́ sọ pọ̀ ń bọ́ lọ́n sọ ẹni ò mutí tó wá dáadáa gan ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n lè má ti parí rákà alákọ̀ọ́kọ́ tí ó ti máa ronú ẹni tó jẹ lẹ́pẹ́ nǹkan míì ni ọ̀pọ̀lọpọ̀ máa rò láti wá pẹ́ni tó mutí ṣeré ló ń pèjọ́ sìn. Hmm. so wọ́n sọ fún bẹ́ẹ̀ yóò wá dà nírú àwùjọ tiwa tó ṣe pé alhamdulillah amara wa dáadáa ká sọ fáwọn èèyàn rẹ̀ kí wọ́n dákun kí wọ́n mójútó ẹ̀mí rẹ̀ ó lẹ́mìí dáadáa pé òun fẹ́ sin náà hmm. ṣùgbọ́n ẹ̀mí dáadáa pé mo fẹ́ sin náà ìwà rẹ̀ ọ̀ràn lọ́wọ́ hmm. ẹni tí mo títọ́ lòun fẹ́ sin náà ẹ̀sìn wo lọ fẹ́ sin bóyá káwọn náà wọ́n pẹ̀lú yín níbi pé kí wọ́n máa kọ dínà kó wa mọ́ṣáláṣí ń bọ̀ bá ti mutí hmm. ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó bá wa gba ìwàkiwà yẹn kúrò lọ́wọ́ irú onítọ̀. bákan náà ẹni tí ọmọ wa tá a bá fẹ́ fi lọ́kọ tí ọmọ tó wá fẹ́ fẹ́ ọmọ wa tó wá béèrè pé lòlóun ó fún ọmọ ní sọ̀dáàkì dátún lè sọ fún pé nǹkan tí ìdílé ọgbà nì yàtọ̀ sí owó sọ̀dáàkì bẹ́ẹ̀ ni kò burú lábẹ́ òfin ọlọ́run ṣùgbọ́n ẹ ṣàkíyèsí pé àwọn nǹkan tẹ́ tọrọ kò ní jẹ́ ń tó ta kò fin ọlọ́run hmm. kò ní jẹ́ ń tó ṣe pé àṣà pọ́nbélé ló bì àṣà tó ní í ṣe pẹ̀lẹ́ bọ̀ nítorí pọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n sọ pé tí wọ́n máa sọ pé kọkùnrin ọlọ́mú wà kìí ṣe ẹ̀sìn rárá rárá àṣà ni pọ́nbélé hmm. àbí kí ni tí lọ mú wọ́n ti pè ewúrẹ́ abo ewúrẹ́ lọ mú wa nítorí pọ́ọ̀fẹ́ yà wò wọ́n á ní tí wọ́n bá mú abo ewúrẹ́ wá bí máa ṣe ń bímọ sí hmm. lọ́mọ náà máa bímọ ní ọ̀gá ẹlòmíràn tún ní kí wọ́n lọ mú abo ẹdìẹ wá hmm. wọ́n lè ní wọ́n lọ mú àdùn wá wọ́n lè pé wọ́n lọ gbóyin wá nítorí dúdú dúdú là ń bá lé olóyin gbogbo àwọn nǹkan tó yẹ kó kò ní ìtumọ̀ tílé wọn bá kàn kọ́ kódà kó ṣe pò ní tóyin tílé wọn bá kàn yọ kàn náà ni. so àwọn nǹkan tó dáa tó dáa ẹ lè béèrè rẹ̀ bákan náà àwọn nǹkan kan tí wọ́n máa ń fi ṣe tí wọ́n ní wọ́n mú wá ẹ rí pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láàká ẹ̀kọ́ ló bi àṣà ló bi hmm. wọ́n lè pé iṣu mélòó lé ní ogójì hmm. tá a bá fi kún kọ́ kí ni ó ṣẹlẹ̀ hmm. tá a bá dín kún kọ́ kí ló lè ṣẹlẹ̀ so ọmọkùnrin náà mọ aṣá sókè sódò pé wọ́n ní iṣu wọ́n gbọ́dọ̀ pé mọ́kànlélógójì o torí kíni ok sẹ́yìn mọ́kànlélógójì lọ́wọ́ àlẹ́ yìí sátìrọ mú wa bá ṣe wí ni máa hmm. bá bá wa ti ṣe gbà mí. so ẹ ẹ wà á mọ nǹkan kan nínú ọkàn yín báyìí níjọ́ tẹ́ bá ti béèrè lọ́dọ̀ kun hmm. ibi kọ́ lọ mú nǹkan kan wá ti dílé ni eléyìí lówó sọ̀dáàkì ẹ̀yin ọ̀ lọ mà nínú ọkàn yín ẹ sì mà lọ́pọlọ yín ọmọ yín náà mà dáadáa hmm. níjọ́ tí ọmọ yín bá ti sọ pé lápèjúwe òun ọ̀fẹ́ ọkọ mọ́ òun sì fẹ́ bọ̀ dànù lábẹ́ òfin ọlọ́run obìnrin èyí tó kéré jù ńtọkọ ná tó fi di pé ìyàwó dẹlẹtọ fún hmm. gbogbo ẹ̀ lóbìnrin ọdà padà hmm. tó bá jẹ́ pé sọdáàkì rẹ̀ ńjọ́ tẹ́ fi fọ́kọ ẹgbẹ̀rún mẹ́wàá ni hmm. gbogbo àwọn tẹ́ tọrọ tẹ́ béèrè fún ìdílé ìgbà tí wọ́n ra gbogbo ẹjọ òun jẹ́ àádọ́rùn ẹgbẹ̀rún tó bá fẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá tẹ́ fi kún àádọ́rùn ẹgbẹ̀rún ó di ọgọ́rùn ẹgbẹ̀rún náírà tó gbogbo ẹ̀ lọmọ ọdà padà o torófin ṣẹlẹ àsọ pé gbogbo ń kóhun tí bá tọrọ pé kọkùnrin ó mú wa kó obìnrin wọn tọrọ rẹ fún wàlíyì rẹ̀ ni àbótí ẹjẹ tọmọ ìdájọ sọ̀dá kí gbogbo ẹni ní pàápàá jùlọ ńgbò ṣe pé kó tó di ọmọ ń yàwó ni béèrè ni ló fún ọ nù bí ìṣirò tá a ṣírò yìí hmm. bá ti ó ti lómìnira náà nù. eléyìí jẹ́ bó hello. hello. asalaamu aleykum rahmatulah. waaleykum salaam wa rahmatulah wa barakatuh o kò yin yẹtí ń kọ yín o. hello. hello. hello. ó kọ yín bí ọtí ń pè yìí àwọn sọ mi ní Abdullahi láti Èrúwà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ó ní ọjọ́ kan tí à ń ṣe sọ́lá kó àwa ti parí sọ́lá yẹn kó àwọn kan wá báràkà kan àwọn náà jẹ́ ìwà kó wọ́n ti parí àwọn kan náà wá wọlé kó Sunday ti irú ẹni tí ó báràkà kan yẹn síwájú kó ṣe máa. alhamdulilayi bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn olùmọ̀sọ pé wọ́n lè ti síwájú kó ṣe imam ṣùgbọ́n ìtawà sàlẹ́sà lẹ́yìn tá a ṣe àyẹ̀wò lórí ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ ń parẹ́ ni pé kọ̀tọ̀ ẹ jẹ́ kó wọn parí sọ láti tiẹ̀ fúnra ara rẹ̀ ẹ̀yin lè ṣe sọ láti ti yín jàmá kò sì takora wọn torí kìí ṣe jàmá kan lẹ bánu mọ́ṣáláṣí tẹ́kẹ̀yìn tó dá jàmá mi lẹ̀. hello. salaamaleykum. aleykum mi láti bo. láti kọ̀ ọ̀dọ́. kí ni ìbéèrè yín. àti ọ̀nà àwọn ọmọ alámọ̀ṣẹ́ wa ṣàlékún ara fún ọ. àmín. ìbéèrè wa ni pé nígbà tí ọkùnrin tó ṣe ṣàgbà kọjá tó ń ṣe àlàáfíà rárá hmm. pé akọ̀wé tí ọ̀nà tí àwọn ọwọ́ ajá sí pé nígbà tí ọlọ́run ọba mọ́kọ̀ sọ́dọ̀. à ń gbọ́ yín à ń gbọ́ yín na ọkọ wa mọ pàtẹ́lẹ̀ ìgbà wo ní ìṣe é dà ìdà ọmọ ẹ̀rọ ní kájọ ìṣẹ́lẹ̀ àlùkò. ayé ìṣẹ̀lẹ̀ alhamdulilayi obìnrin jẹ́ kó ti dàgbà kọjá à ń ṣe nǹkan oṣù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa wá mú ọkọ wọn sọ́dọ̀ àti obìnrin tí ń ṣe nǹkan oṣù àti obìnrin kékeré tí ò tíì máa ṣe nǹkan oṣù gbogbo àwọn obìnrin wọ̀nyí báyìí tí ọkọ wọn bá ṣaláìsí kò sí yàtọ̀ láàrin wọn rárá wọ́n á jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá oṣù mẹ́rin kàlẹ́ndà Islam àti ọjọ́ mẹ́wàá wọ́n fi jókòó kò ní í ṣe pẹ̀lú nǹkan oṣù rárá rárá eléyìí wọ́n ń pè ní iddatul wafah hmm. ìjókòó sopó lẹ́yìn ikú ọkọ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ṣùgbọ́n tó bá yẹ pé kíkọ ọlẹ̀ ni wọ́n bá kọrú màmá yìí lẹ̀ hmm. àbí kíkọ ọlẹ̀ ni wọ́n bá kọ ọmọ kékeré tí ò tí ì máa ṣe nǹkan oṣù lóbìnrin sílẹ̀ àwọn lọ́lọ́run sọ pé wọ́n jókòó oṣù mẹ́ta torí àwọn ìkúkú ṣe nǹkan oṣù rárá hmm. oṣù mẹ́ta kàlẹ́ndà islam ní ọjà ìdá tẹni tí wọ́n bá kọ́ lẹ́nu ẹni tí kò ṣe nǹkan oṣù mọ́ àbí kò tí ì ṣe nǹkan oṣù rí ṣùgbọ́n tó bá pé ikú lọ́kọ wọn bá kú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ni wọ́n fi jókòó hmm. aboyún nìkan ló yàtọ̀ nínú gbogbo obìnrin pátá tọkọ rẹ̀ bá kú òun tó diwọ́ di sẹ̀sínú ńgbà tọkọ ṣaláìsí ìgbà tí ìjókòó tiẹ̀ tí ó parí sí òun náà nígbà tó bá bí ní ti ń bẹ nú ẹ̀ ọ yá àbó tiẹ̀ pẹ́ bí ẹni tó ṣe pé ọkọ kú lónìí ó bímọ lọ́la hmm. ìjókòó rẹ̀ ti parí nù tó bá fẹ́ lọ lọ́kọ mi yọ lọ lọ́kọ mi bí ọ̀túnla hmm. ẹni tó sì ṣe pọ́kọ kú oṣù mẹ́jọ lẹ́yìn ikú ọkọ ló tó bímọ ìgbà náà níjókòó tiẹ̀ ó tó tán hmm. eléyìí jẹ́ oṣù jẹ́ hello. Assalamu alaikum. aleykum salaam wa rahmatulah ó kàn yín bí ẹ ti ń pè o. orúkọ mi ni ṣéwù abdulrasaq ọ̀ṣọ́dọ̀ láti ọjà gbó. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé nínú rákà ẹlẹ́ẹ̀kejì nínú sọláàtì ṣáì mo wá ké fáàkì àkọ́kọ́ ìgbà tí mo tún wá fẹ́ ké súrà mo tún wá ké fáàkì ẹlẹ́ẹ̀kejì náà ìgbà tí mo wá parí ìgbà tí mo wá ìgbà mọ̀ pé fáàkì àni mo pé ní ìṣúná rákà ẹlẹ́ẹ̀kejì rákà fáàkì àlejò ẹjọ́ kí ni mo báwo ni màá di fi wọn yẹn aleykum salaam fati àtẹkẹ lẹ́ẹ̀mejì yẹn tí wọn pe látàrí ìgbàgbé látàrí iyèméjì inshàlá kò sí nǹkan kan àárín nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ pé téèyàn bá ṣe sì ké fati àlẹẹmejì yóò forí kanlẹ̀ hmm. lẹ́yìn ìgbà tó bá sálámà so àmì ẹ má tún ṣe rẹ mọ́. Hmm. ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín yẹ ti ń pè. olóyè mi pè mí ló ń sọ̀rọ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé nípa àmọ̀ kúnlẹ̀ àti ìtàgé kápẹ́ kúnlẹ̀ orí àwọn ti wá sí pé ẹ̀gbọ́n kúnlẹ̀ mi sí ìpínlẹ̀ kíyà. èkó ẹgbẹ́ bó ló sì torúkọ tó rágbàlagbà tàbí pé tó bàbá bàbá rẹ kọ wá dúró lóòrò ọmọ náwó sí ọkàn mi báwo lèyẹ ti fẹ́ kúnlẹ̀ tí ò ní sọ pé tá a bá fẹ́ kírun ọmọ bíi jáde tí ó kànlẹ̀ ṣùgbọ́n ẹni kó kílẹ̀ ẹni fi kó kílẹ̀ kù sẹ́yìn àlékún. wàhálẹ́kùn sọ́run àkọ́kọ́ nínú òfin ọlọ́run òfin ọlọ́run ò gbà kíkẹ́ kúnlẹ̀ fẹ́nikẹ́ni òfin ọlọ́run ò gbà kẹ́ dọ̀bálẹ̀ fẹ́nikẹ́ni bàbá ní téèyàn bá pàdé ẹgbẹ́ bàbá bàbá rẹ̀ hmm. ẹ mọ̀ pé àwọn èèyàn lẹ́bù nù hmm. láti sọ pé lè ẹgbẹ́ bàbá bàbá rẹ̀ hmm. so kò sí báwọn èèyàn láàrin ara wa ti ṣe lè ga tó tá ga tó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìyẹn tó wá pé mùsùlùmí là wà so ẹ mọ̀ ká sàwà ni à ń dọ̀bálẹ̀ ìkúnlẹ̀ gẹ̀ sàṣàwà ìdọ̀bálẹ̀ làṣà Yorùbá so ẹ̀sìn islam ò fara mọ́ ṣùgbọ́n islam wa sọ pé nítorí pé òtí ní dọ̀bálẹ̀ ò ní kúnlẹ̀ fẹ́nìkan náwọ́ sí náwọ́ sí bá ń gbà tí èsì pọ̀ gbádùn hmm. wọ́n máa náwọ́ sí bàbá àgbàlagbà àmọ́ tó wá pé bàbá ń lọ náwọ́ sí ọ islam ò ní kọ́ ọ gbà hmm. nítorí pé anabi muhammed sallallahu alaihi wasallam ó ní tí mùsùlùmí méjì bá pàdé hmm. tó máa fi lè bára wọn lọ́wọ́ wọn ò ní yọwọ́ kúrò nínú ara wọn kọ́lọ́run tó ṣàforíjì ẹ̀ṣẹ̀ wọn fún wọn. sòwòrè ńlá lélẹ́yìí àmọ́ kọ́mọdé wa yájú sàgbàlagbà kọ́ yáwọ́ sàgbàlagbà kọ́ máa náwọ́ sí bàbá kan pé ẹ sàlámù alaykum nígbà tí èsì pọ̀ gbádùn. Hmm. so anabi wa sallallahu alayhi wa sallam ó máa ń náwọ́ sáwọn ọmọdé kéékèèké hmm. àwọn náà sì bá lọ́wọ́ anabi ó bá wọn lọ́wọ́ kò ní kánàbí ọmọ jà ànàbí. Hmm. so àmọ́ pé ọmọdé wọ́n ló sì ti máa wá yáwọ́ gbọ́wọ́ lọ bá gbàlagbà ẹni yọ̀ọ̀dà. hello asalaamualeykum rahmatulah. aleykum salaam wa rahmatulah ibrahim tí o kọ yín. orúkọ mi kamaldeen abdulkareem ní republic. kí ni ìbéèrè yìí. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé ẹni tí ó yà ní ẹ̀rọ bàjẹ́ ìṣòro ní ilẹ̀ wa mọ́ tó wá sí rí pé wọ́n padà rúṣùn àmóhun ti tóbi ṣùgbọ́n láìní ẹ̀kọ́ gbọ́kún rúṣùn kí ni ìdájọ́ àwọn ẹ̀mí tọ̀. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. Hello. Naam. Hello. Ẹjọ́ yẹ ẹjọ́ yẹ à ń gbọ́ yín. Òun ni pé àwa tí wà ní Dàrẹ́mbì. Hmm. A ní àkójọ kẹ́kẹ́ àwọn ọmọdé tó ń pè ní Yorùbá parapọ̀. Hmm. Àti Mùsùlùmí àti Kẹ̀sìrí gbogbo alẹ́ lájọ wà nínú àkójọ yẹn. Hmm. Kí ni ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀yà? Ìgbà bí wọ́n lè pé Mùsùlùmí bẹ̀rẹ̀ àdúrà. Lọ́wọ́ bá pariwo pé kí Kẹ̀sìrí àti. Ó ti yé ó ti yé ó ti yé. Eh, alhamdulilayi wọ́n torí ìbéèrè tẹ̀sí kàyàn islam ọ̀lòdì sí kájọṣepọ̀ kó wà láàrin mùsùlùmí àtẹ̀ǹtì ẹ̀sẹ̀ mùsùlùmí hmm. lópin ìgbà tó bá ṣe é pé àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tí ẹ̀sẹ̀ mùsùlùmí yẹn wọn ò fi nǹkan kan fi máa wá burú fún yín hmm. wọn ò dínà máa yín níbi kẹ́yìn náà ṣe sẹ̀mí aláyọ̀ iṣẹ́ yín kò síbi kan tó ti sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbò lùpẹ́ ní rí hmm. so ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó lóun ọkọ̀ pípẹ́ ṣe dáadáa sí wọn hmm. so nínú ṣe dáadáa sí rẹ ni náà ni pé orílẹ̀-èdè kan náà ni gbogbo yín ti jọ bára yín ní Niger Republic lápèjúwe ọmọ Nàìjíríà ń gbogbo yín hmm. so ẹ wá ń ronú pìtọ̀ ọlọ́run má jẹ́ kí aburú ṣe wá ẹ bá ṣe jẹ́ Yorùbá táwọn á ń bì báyìí nìsín ẹ jẹ́ àgbà pé tí nǹkan bá ṣe ẹnìkan nù wa àwa yòókù gbọ́dọ̀ dìde sí i kí ló burú nu eléyìí tó hmm. sì nǹkan tó burú nu eléyìí tó tó wà bá jẹ́ mùsùlùmí tó wá sì torí pọ̀ jẹ́ mùsùlùmí pé wò ní pawọ́pọ̀ pẹ̀lú àwọn èèyàn láti ṣe nǹkan tí ó máa ń fà ní wá báyìí tí ó laburú jìnnà sí yín níjọ́ tí yàrá dé tọ́jọ́ pé wọ́n nìkan lọ náwó sí ọmọ dábàá lọ ni. tó àwọn èèyàn náà ò ní dìde sí ọ̀rọ̀ èèyàn. tó hmm. eléyìí islam ọkọ̀ ibi kẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú lẹ́yìn. Hmm. ó sì ń ṣe pẹ̀lú ẹni tí èsè mùsùlùmí wọn sá sọ pé kí wọn náà wá bá wọn ṣe táwọn ṣe táwọn pè lẹ́sìn. Hmm. gẹ́gẹ́ bí wọn náà ṣe lè mú wọn lágbára kó ní àfi dandan káwọn náà di mùsùlùmí. ọwọ́ nǹkan tọ́payín pọ̀ ní ìsìtẹ́ fífẹ́ jọ ṣe pọ̀ iná ìlọ́ máa wò. so lópin ìgbà tí ń tẹ̀sìn ọ̀bá ti ń jẹ́ kó lùgbọ́ ọlọ́run kí ni tó burú bẹ́ẹ̀ Hmm. kò sí nǹkan tó burú mbẹ. wọ́n ní tí a bá sùn lálẹ́ tí àwọn wò pé bóyá ọ̀la ni Ramadan náà jẹ àwọn àwọn wò pé tọ̀ bóyá kéde kí wọ́n rọ́ṣù àbí wọ́n lè kéde kí wọ́n rọ́ṣù hmm. orí bẹ́ẹ̀ lóorun ṣe gbé wa lọ a sì tún sùn àyàfi lẹ́yìn aago ìgbà ọ̀gbọ́n kankan ìgbà tá a abá pé òní ni sùn hmm. òfin ọlọ́run dá lórí wípé anabi sallallahu alaihi wasallam ni mm. la siyama liman lam yubayyit an-niyya min al-layl mm. gbogbo ẹni tó bá sùn tí ó dá níyàn àti ṣe sùyàmù látòru kò lè ní sùyàmù mm. torí ẹ ti dá níyàn látòru kó tó di pẹ́ sùn níta àgbàlérò pẹ̀lú òru náà nígbà tẹ fẹ́ fẹ̀gbẹ́ lélẹ̀ tẹ fẹ́ sùn tó ẹ ti dá níyàn pé lọ́la o pẹ̀lú ògọ́ ọlọ́mọ fẹ́ ṣe sùyàmù àsìkò sààrì ni mo rántí pé ń dàníyàn hmm. mo tún lè dàníyàn nígbà náà torí pòrú náà la sì wà nígbà tó ṣe pé àlùfáàjàrí kò tí ì yọ hmm. so mo lè dàníyàn nígbà yẹn hmm. so ó wá dọwọ́ àwọn ẹni tí wọ́n ń kéde fún wa kí wọ́n róṣù àbí wọn ò róṣù wọ́n dákun kí wọ́n ṣàánú wa wọ́n má jẹ́ kí ọkọ̀ ẹ̀sìn wa kọ́ tẹ̀rì ọ̀nà wo ni ọkọ̀ ẹ̀sìn fi ń tẹ̀rì ó náà ní pé àtìgbà wọn ti róṣù àtẹ́bà róṣù láì pé òórùn wọ̀ láago méje ó kù ìṣẹ́jú márùn-ún tẹ́ẹ̀bà rọ́ṣù láti aago méje kù ìṣẹ́jú márùn-ún títí aago méje kọjá ìṣẹ́jú mẹ́wàá oṣù ò lè ṣẹ́kù lójú sámàmà láti aago méje kọjá ìṣẹ́jú mẹ́wàá oṣù ò lè ṣẹ́kù lójú sámàmà hmm. so sámà wo láti wá mú ròyìn bọ̀ tó fi wá di pé táwa fi sùn láago mọ́kànlá àgbọ́ bí wọ́n rí bí wọ́n rí hmm. ẹ jẹ́ kí àwa náà ká jẹ́ pé à ń ṣèṣe ẹni tí ń gbélé ayé tó ti lajú díẹ̀ hmm information àti pass information kò yẹ kó gbàsìkò kò yẹ kó gbàsìkò táwọn tó rọ́ṣù bá sọ pé àwọn rọ́ṣù ó yẹ kẹ́yìn tí wọ́n sọ fún tẹ́ kéde kẹ́ tètè kéde fáwọn yẹn àwọn fásìkò yìí rọ àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ní ilẹ̀ Yorùbá yìí náà hmm. wípé káwọn náà máa wọ́sù ká má ti jẹ́ pé àmọ́ tanra wa jẹ àmọ́ hmm. wa pé ẹ̀mí ah, ò lè fọ́sù ta Haúsá ṣiṣẹ́ hmm. so ìwọ ó dá oṣù Yorùbá sọ wà ní sẹ́fọ̀n <laughs> pé wọ́n ní wọ́n rọ́ṣù ó túmọ̀ sí pé wọ́n wà ní wọn ò rí lábẹ́ pé wọ́n wà náà ni hmm. ìwọ wà nǹkan kan ọwọ́ aṣọ páàrí so ẹ jẹ́ káwa náà gbìyànjú ká wà ọlọ́run ọba ó sì jẹ́ kí a rí ní rọrùn tẹ́ bá ti rí ẹ̀yẹn pé àwọn olùmọ̀ ẹ̀sìn Islam tó bá wà nítòsí yín hmm. nígbà tẹ́ bá ti pè wọ́n àwọn kéde fáwọn èèyàn bí wọn bẹ̀rẹ̀ sùyàm àbí wọn ò ní bẹ̀rẹ̀ kọlọmọ bẹ lẹdàá kọjá kí rọmọbọn náà kọ bá aláìláì ó fún wa ní agbára tó kún eléyìí tá a fi ṣe ìjọsìn náà lọ́nà tó lọ́wọ́ bó fi tẹ́wọ́ gbà. àmín àmín jazakumullahu khairan sheikh ibi láti máa ṣẹnu ró ọjọ́ mẹ́jọ ní ní tẹ́tún jẹ́ ká pàdé pọ̀ lórí ètò yìí insha Allah akópa àtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹ̀rẹ̀ ètò kọ́lọ́n kó bá fi sàn án lẹ́sùn lórí láyé bí àti lọ́jọ́ àgbọ̀ndàlẹ̀ kíyàmà akópa àtàkì lọ́wọ́ sheikh dr osofdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń dáhùn sí àwọn ìbéèrè wa